الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته فولو بعد àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́ọ̀ba anú ọlọ́ọ̀ba àti ìrìn àjẹjẹ tó ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹni tí orin ìlànà anabi sallallahu alayhi wa sallam ti ṣe ní ọjọ́ gbọdọ̀ kẹyàmà. akíyẹnì kọ̀ọ̀kan wa tí aláǹfààní àti gbọ́ wa ní gbogbo ààyè tí ẹnìkọ̀ọ̀kan wá wà a kú dédé àsìkò yìí a eléyìí tí a ń gbéyàwó lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-shafiqatul pàápàá ẹni tí a ń pè ní anabi sallallahu alayhi wa sallam pàápàá ìmọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn oníṣòfì kí la ń pè ní anabi tá a pè ní anabi sallallahu alayhi wa sallam àti pé kí ni ìròyìn ń bẹ fún anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn oníṣòfì eléyìí ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ. náà ibi táwa bá láyé dé òun náà ni ìládìsọ́kàn àwọn oníṣòfin sí Ànábì sallallahu alayhi wa sallam nípa wípé àwọn oníṣòfin a máa fi orin lẹ̀ hadahu Allah ọlọ́run bá kí ọba wa fi ọ̀nà màmá wípé anabi sallallahu alayhi wa sallam ó nímọ̀ nípa ìkọ̀kọ̀ anabi nímọ̀ nípa tó pamọ́ anabi mọ̀ kọ̀kọ̀ wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. anabi mọ̀ kọ̀kọ̀ wàá máa fi ìmọ̀ yìí wàá máa fẹ́rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam. bákan náà nínú àwọn nǹkan tí àwọn ìṣòfò tẹ́mọ́fẹ́rẹ̀ lẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ní. Nabi sallallahu alaihi wasallam òun ni ó ta wá lọ́rẹ̀ ayé yìí gbogbo tí ń bẹ nínú ayé yìí a nínú ìta ọrẹ anabi sallallahu alaihi wasallam ni anabi ló ní anabi ló ní kápá lórí ẹ anabi ló dé yọ̀ǹda rẹ̀ fún wa anabi ló dá eléyìí báyìí nínú. No, àdìsọ́kà àwọn oníṣòwò tí ànábì sallallahu alaihi wasallam òun náà ní ilé báyìí wà. ilé báyìí àṣejù ńláńlá ni nípa ànábì sallallahu alaihi wasallam ìgbé ànábì sallallahu alaihi wasallam sípò ọlọ́run ọba nìyẹn gẹ́gẹ́ bí àwọn Súfí náà bí wọ́n ṣe gbé Ànábì Isa alayhi salatu wassalam báwọn náà ṣe gbé sí ipò ọlọ́ọ̀ba táwọn náà tí wọ́n ròyìn Ànábì Isa alayhi salatu wassalam pẹ̀lú àwọn àròyìn tó jẹ́ sí pé ọlọ́ọ̀ba nìkan ni ó yẹ ká fi ròyìn bẹ́ẹ̀ náà ni àwọn oníṣòfin yìí hada umullah kọ́lọ̀ wa kí bá àwọn náà ròyìn Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn àròyìn tó yẹ pé ọlọ́ọ̀ba nìkan ló ní kódà gan àdìsọ́kà àwọn oníṣòfin tí anabi sallallahu alayhi wa sallam bí àwọn kèfèrí Quraysh àwọn kèfèrí àwọn kèfèrí ìran Quraysh lásìkò anabi sallallahu alayhi wa sallam wọ́n ti yá ọ̀tá ọlọ́wọ́ bá tó yẹ wọ́n nírú àwọn àdìsọ́kà tí àwọn oníṣòfin nípa anabi wọn ní sí àwọn òṣà wọn. Ah, àwọn kèfèrí yìí wọ́n là níbi rògbòbíyà níbi àwọn iṣẹ́ ọlọ́ọ̀ba àwọn kèfèrí yìí là kú mbẹ́ wọ́n àṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ba nínú àwọn ìròyìn ọlọ́ọ̀ba àbí nínú àwọn kìnníjàre nínú àwọn iṣẹ́ ọlọ́ọ̀ba torí pé ọlọ́ọ̀ba ní kẹ́lá fi ọ̀rẹ́ lẹ́nu alukur'an nínú surati Yunus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wala in sa'altahum man khalaqa wal-ard ọlọ́ọ̀bá nílẹ̀ ànábì tó bá bí wọ́n ní ìpíta lọ dá sámà tilẹ̀ talẹ́ni tí ó dá sámà tilẹ̀ ọlọ́ọ̀bá ní wọ́n sọ fọ́fọ́ náà bá ní. kódà rẹ̀ ànábì tó bá bí wọ́n lè rí wípé talẹ́ni tí ń darí gbogbo àlámọ̀ talẹ́ni tó yẹ sí pé gbogbo kápá gbogbo nǹkan ní sámà tilẹ̀ wọn rẹ̀ lọ́wọ́ talẹ́ni tí máa ń dáàbò bo ni tí ó sì sẹ́ni tó lè dáàbò bo yẹn kú lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ fi ìyà jẹ yẹn tí ò sẹ́nìkan tó lè dáàbò bò yẹn kúrò níbi ìyá rẹ̀ àwọn kì í torí yẹn sọ kọ́nà ọba ni. ṣé ní báyìí ó rìnlẹ̀ lọ́dọ̀ àwọn akùnfààrù Quraysh àwọn kì í torí Quraysh ìmọ̀ nípa rùbùbíyà nípa rùbùbíyà ọlọ́wọ́ba ó rìnlẹ̀ lọ́dọ̀ àwọn Quraysh eléyìí báyìí ni àwọn sófítù ní àwọn tó fẹ́ bọ́ lábala rùbùbíyà yìí látara wípé wọ́n fi rìnlẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó yẹ sí pé ọlọ́wọ́ bá nìkan òun náà lọ́yẹ ká máa fi rìnlẹ̀ fún. sùnúrù àwọn nǹkan tó yẹ kọ́ lọ́wọ́ bá nìkan ló tọ́ láti fi rìnlẹ̀ fún tó fi rìnlẹ̀ fún anábì òun náà ni ìmọ̀ kọ̀kọ̀ bẹ́ẹ̀ sì ni àkásọ wípé ìkápá ayé anábì ló ní ànábì ló dá ayé yìí àwọn gbogbo tọ́wà ń bẹ̀ nínú ọrẹ ànábì lọ́wà ànábì ló fi tawá lọ́rẹ ànábì ló pèsè rẹ̀ fún wa eléyìí báyìí nínú ẹbọ àti àwọn oníṣòfé tí wọ́n ṣe nípa ànábì sallallahu alaihi wasallam lórí báyìí wa. nítorí pé ọlọ́run bá nìkan òun náà ni ó ní kápá lórí eléyìí báyìí kò sí ẹ̀dá kankan tó ní kápá lórí ẹ̀ lẹ́yìn ọlọ́run bá naam àwa ní sábàlówó náà bú sọ́yí ìkan nínú àwọn ọ̀gá àgbà nínú ìlànà sófin ní bú sọ́yí rí bú sọ́yí rí yìí nínú tíra rẹ̀ tó ń pè ní búrúdà tó fi ní ànábì sallallahu alayhi wa sallam tó fi ń sọ nípa títóbi ànábì tó fi ń fi ẹyẹ fún ànábì sallallahu alayhi wa sallam nínú ẹ̀ bó ṣe ń fi rinlẹ̀ àwọn nǹkan tá a wí yìí àwọn oníṣòwò ti gbà wọlé bẹ̀. wọ́n á jẹ máa ka tíra yìí kódà àwọn náà máa yin ànábì pẹ̀lú nǹkan tó fi sọ tó fi yin ànábì yìí nítorí wípé àdìfọ́kàn wa náà ní búrúsọ rírí òun ló kọtíra ilé lórí lórí rẹ̀ ló fi rìn láti fi yí ànábì sallallahu alayhi wa sallam nínú kan tí búrúsọ rírí sọ nínú tíra náà olúwa inna min judika ad-dunya wa darratuha wa min ulumika ilmi al-lawhi wal-qalam ọwọ́n bọ̀rọ̀ yẹn lọ olúwa kullu ayin أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره به نعم بصري أجري لنه أري وإن من جودك الدنيا وضرتها wípé nínú ọrẹ ànábì sallallahu alayhi wa sallam àti nínú ìkápá nẹ́bí sallallahu alaihi wasallam lọ́wọ́ gbogbo tí ń bẹ ní ẹyẹ yìí ànẹ́bí ló ní ànẹ́bí ló fi ta wá lọ́rẹ̀. lára júùdù ànẹ́bí sallallahu alaihi wasallam ní ibi tí ìtọ́rẹ ànẹ́bí pọ̀ dé ibi tí ọlá ànẹ́bí pọ̀ dé kódà àdúnìyà ọ̀dọ̀rọ̀tùhà ayé yìí àti gbogbo tí ń bẹ ẹ̀ pátá nínú ọrẹ ànẹ́bí ni nínú kẹtọ́pá ànẹ́bí ló pèsè rẹ̀ fún wa ni a níbi tí ọlá ànábì pọ̀ dé nìyẹn wà mí nà ìlú nìkà nínú màrí ànábì níbi tí màá rẹ pọ̀ dé tí màá ànábì dẹ buhari àdé ilmu lawhi wal qalam òun náà ni ìmọ̀ nípa àkọ́kọ́ ìmọ̀ nípa ntọ́lọ́ba àlékọ́lá kọ sínú aláṣọ màṣúù ànábì nímọ̀ nípa rẹ̀ ìmọ̀ nípa gbogbo ntí kọ́lá mu kọ́ láti jọ sí ọlọ́run bá àlejò láti dá kọ́làm tọ́lọ́run bá àlejò láti ti pa láti kọ́kọ́ gbogbo tí ọmọ ẹgbẹ́ pátá títí di ọjọ́ ìgbéra kìyàmà gbogbo ìmọ̀ nípa nǹkan yẹ́nyẹ́ ni ọlọ́run ní ti kọ́làmù kọ gbogbo ìmọ̀ yìí àti gbogbo ìmọ̀ kọ́dàrá tí kọ́làmù ti kọ́lẹ̀ gbogbo ìmọ̀ kádàrá yẹ́nyẹ́ àti gbogbo ẹ̀ pátá inú mọ̀ ànábì sallallahu alaihi wasallam ló wà sílé báyìí ìṣe àfihànilẹ̀ ìṣe àfihànilẹ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ fún ànábì sallallahu alaihi wasallam nìyẹn. tí òun tó tún bá wọn yẹn débi pé kódà gbogbo àwọn áyà tí àwọn òjíṣẹ́ ọlọ́run bá mú wá wọ́n mú wá láti inú mọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni àti inú mọ́lẹ̀ ànábì ni nǹkan yìí ti dé wá bá wọn. tí òun báyìí ó fi rinlẹ̀ wípé gbogbo ìmọ̀ yẹ́yẹ́ òun ní bẹ fún ànábì sallallahu alaihi wasallam. tó kí ni àlàyé lórí ilé ìbáyìí naam ọ̀rọ̀ tí bó ṣe ń sọ yìí ọ̀rọ̀ tó ní tó ní tó nígbà tó ń bá orin yẹn lọ àti ilé ìfowópamọ́ fún ọtí ya akramal khalq ó ní mo pè yẹrẹ tó ní àpẹẹrẹ jù nínú àwọn ẹ̀dá Ànábì sallallahu alaihi wasallam ló ń bá wí mo pè wọ́n jùlọ nínú àwọn ẹ̀dá. ya akramal khalqi maali man alugu bihi siwak ó ní mi ní ẹnì kankan tí mo lè sáájú yàtọ̀ fún ìrìn ànábì sallallahu alaihi wasallam tí n bá wà ní ògbìkùn tí bá wà ní wàhálà tí wàhálà bá bá mi kò sí ẹnì kankan tí mo lè sáájú tó yàtọ̀ sí ìrẹ́ alápẹ̀lẹ́ jùlọ náà wọ̀ ẹ̀dá anábì sallallahu alaihi wasallam. فمن جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم وان بالو قل ان لم تكن في معادي اخذا بيدي ومنقذي من عذاب الله والالم قل يا النبي كدا تبارك يوم القيامه sílẹ̀ ànábì tó bá làmí kó ló ya ọlọ́run bá sílẹ̀ ànábì ò bá gbá ọwọ́ mi mú kó o sì yọ mí kó ló ya ọlọ́run bá àti kó ló ẹ̀ka ìró lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ọ̀pẹ́ fún mi nìyẹn ìrọ̀lẹ́ tí ń gbégbà àfikọ́jẹ́ pé rẹ̀ ànábì lọ́la mi kó ló ya ọlọ́run bá lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ìrẹ́ ànábì ni mo lè fàdí síyà ọlọ́ọ̀bá òfin ní jẹmí ìwọ ló pàmílẹ̀ lóye ọlọ́ọ̀bá lọ́jọ́ gbọdọ̀ kìyàmà àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára ni ọ̀rọ̀ kìfìrí ni ọ̀rọ̀ àwọn aláìnígbàgbọ́ ni ìgbé ànábì sallallahu alaihi wasallam sípò ọlọ́wọ́ bá ni kò ní báyìí sí. náà kódà ibi tọ́rọ̀ yìí burú dé àwọn ọ̀sẹ̀ bọ àkọ́kọ́ nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀sẹ̀ bọ tí wọ́n jẹ́ ọ̀sẹ̀bọ àkọ́kọ́ náà ló mọ̀ yìí wọ́n ti ń pe àpèmára àwọn nǹkan wọ̀nyí fún àwọn òòṣà wọn wọ́n kì í pe àpèmára fáwọn òòṣà wọn ní kápá àti dẹ́dà wọ́n kì í pe àpèmára pé àwọn òòṣà wọn ní kápá àti pèsè àríjìkì fún yàn ìjẹ̀mú fún wọ́n ní ìgbàgbọ́ wípé ọlọ́run ọba ló lè ṣe àwọn nǹkan wọ̀nyí ìgbàgbọ́ wọn ó dúró sórí pé ọlọ́run ọba ló lè ṣe ó gbà ọba nìkan ló lè dẹ́dà ó gbà ọba nìkan òun lè pèsè ìjẹun fún yàn. àbẹ́kẹ̀gbà yìí pé àwọn òòṣà wọn yìí yóò jẹ́ akàtọ̀ fáwọn ọlọ́wọ́ ọba ni àwọn làwọn bí takàtọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ni àwọn gbàgbà pọ́ lọ́wọ́ ọba gan-an lọ́ba tí ń dẹ́dà ọlọ́wọ́ òun gbà ipá nàbì sallallahu alaihi wasallam ní pèsè jẹmú fóni òun gbà pa nàbì sallallahu alaihi wasallam gan òun ló dáyé yìí òun gbà pa nàbì sallallahu alaihi wasallam gan òun ní ńlá ní fóònù ìyá ọlọ́ọ̀ra òun gbà pa nàbì sallallahu alaihi wasallam lálẹ́ sádi nígbà tí wàhálà bá dé bá wa ẹ òun lálẹ́ sádi nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ sí wa tó lè yọ wá fóònù ìyá eléyìí báyìí rèé ọlọ́run bá àlíkẹ́ láti ṣàlàyé ẹ̀ nínú alukur'an kẹrin ọlọ́run àdájú wọn sọ fún ẹ pé kúlá amúlẹ́kùn náfì bọ́rọ̀ wàlà náfà eré anábì máa sọ fún àwọn àlùmọ̀ rẹ wípé lá amúlẹ́kùn náfì bọ́rọ̀ wàlà náfà sọ fún ọ wípé èmi gan fún ara mi mi níkapá àti kónira bára mi bẹ́ẹ̀ ni níkapá àti tira mi láǹfààní gbèlè tí kónira báyàn àbíbẹ̀ ilé tí ń láyàn kúrò níbi ìnira tó bá bá e láǹfààní àti tẹ́ra mi láǹfààní kankan e ní kápá àti tẹ́ra mi láǹfààní kankan àyàfi tọ́lọ̀bà ní kẹfẹ́fẹ́ kọ́ bá mi láǹfààní bẹ́ẹ̀ ni ìdí ní ìkápá láti kó nira bára mi gan bèlè sí kó ráyàn àfi tọ́lọ̀bà ní kẹfẹ́ kọ́lé mi lórí ọlọ́ọ̀bà lè dá tó sọ́nú àyà mi ìbéèrè àlẹ́ ìmọ̀ sọ fún pé èèyàn sásìkà lọ́hùn dùdúrí fàlàkáṣì fàlàhù ìlàhù tọ́lọ́wọ́ bá àlékẹ́lá bá fi ìnira kàn ọ́ kò sẹ́ni kankan tó lè mú ìnira yẹn kú òfin ọ náà ọba nìkan o ní kápá bẹ́ẹ̀ láti dáàbò bo ra rẹ àbí láti mú ra rẹ kú òun ìnira tọ́lọ́wọ́ bá àlékẹ́lá bá fi kàn ọ́ àyàfi ọlọ́wọ́ bá ló ní kápá láti ṣe bẹ́ẹ̀ àyàwó pọ̀ bẹ́ẹ̀ dáadáa ọlọ́run bá ní kòlídìí ẹ̀rínlẹ̀ bí náà zàìm tó mi dúró ọlọ́run bá ní ànábì sọ fún ọ yí pé gbogbo àwọn tẹ́ ẹ lérò yí pé wọ́n lè gbà yín lẹ́nu ìyá ọlọ́run bá lẹ́yìn ọlọ́run yẹn ọlọ́run ní sọ fún ọ pé máa pè wọ́n ní ọlọ́run àwọn tẹ́ ń pè yí gan àwọn ẹni rẹ tẹ́ ń pè yí tẹ́rù kún wọ́n láyé kò níyọ lọ́wọ́ báyìí yabtaguna ila rabbihimul wasilata ayyuhum aqrab. àwọn yẹn fúnra wọn wọ́n ń gbìyànjú àti súnmọ́ lọ́wọ́ bá pẹ̀lú àwọn sẹ́ẹ̀rì ni wọ́n ń gbìyànjú tààlẹ́ ni tí ó súnmọ́ lọ́wọ́ bá jùlọ pẹ̀lú títí àwọn iṣẹ́ síwájú ọlọ́wọ́ bá àwọn fúnra wọn ń léra àwọn fúnra wọn wọ́n ń salápá ń tètè ló síbi wípé báwo làwọn ṣe fẹ́ súnmọ́ lọ́wọ́ bá jẹ́ ẹnìkejì lọ nínú àwọn ẹni rẹ̀. wàyàrjúnà rahmata wọ̀yọ̀kọ̀ fún ẹ̀dáàbà àwọn wọ̀nyí gba máa rán kan ìkẹ́ ọlọ́ọ̀ba wà dẹ̀ máa páyàyà ọlọ́ọ̀ba léra wọn lórí. ẹ torí pé ẹ̀dáàbà rọ́bì kàkà na mahzura torí pé ìyà ọlọ́ọ̀ba tó dá ìrìn ànábì sallallahu alaihi agbára ni. ìyà tó tó bẹ̀rù ni ìyà tó le koko ni ó níyà ọlọ́wọ́ bá báyìí oríṣiríṣi àyà ló ń jẹ́ kò sẹ́ni kẹ́kẹ́ a lè sádi nígbà tí wàhálà bá dé bá ni àyàfi nìkan ló ní kápá àti gbé nǹkan bó sọ wá ń jẹ́ pé pé òun ò lẹ́lòmíì tó wúlè sádi nígbà tí wàhálà bá ó là nẹ́bí lòun lè sá ó lè kò sí ẹnì kankan fóun yá àtọ̀rọ̀mọ̀ alkhalqi máàlì man alúgbò bíyì èmi ò lẹ́nìkan tí mo gbójúlé èyí lẹ́nìkan tí mo lè fẹ̀yìntì èyí lẹ́nìkan tí mo lè sálọ sálọ bá nígbà tí wàhálà bá bá mi sì wá àkà yàtọ̀ fún ànábì ẹ wo ipò tó gbé ànábì sí ó fi ọba tó dá lẹ̀ ó fò lọ óré óré óré lọ bá ànábì sallallahu alaihi wasallam nípa ànábì nìkan ló lè gbà wọlé nígbà tí wàhálà bá dé báwọn so ipò tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam tó gbé sí yẹn òun náà ló fi jẹ́ sí pé irú ipò tó gbé ànábì sí yìí òun náà ló gbé àwọn ṣéwù wọn àtàwọn wòlíì wọn sí wọ́n gbà wípé àwọn tí bá ń ṣe kọ̀ríkọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe tìjàníyà wọ́n gbà wípé táwọn bá ti lè wọnú kọ̀ríkọ̀ yẹn ahmed tìjàní ọ̀la àwọn kó nu ìyẹn ọ̀rọ̀ tí kò pamọ́ ni wọ́n gbà bẹ́ẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbọ́wọ́ kọ̀ríkọ̀ Ahmed Tijani tó sì ń ṣe kọ̀ríkọ̀ ẹ̀ Ahmed Tijani ó dáàbò bò Ahmed Tijani ó gbàálẹ̀ kúnú ìyá ọlọ́run bá lọ́jọ́ gbẹdà kìyàmà àwọn ọ̀rọ̀ tó rí báyìí tí Ahmed Tijani gẹ́gẹ́ fún rẹ̀ ti ń sọ bẹ́ẹ̀ mo ti kà fún wa nínú Jawahirul Ma'ani àbẹ́ẹ̀kọ́ ni mo ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ahmadu tijani fẹ́ rinlẹ̀ ní pé kódà kìí ṣòro nìkan àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àti bàbá rẹ̀ ni àti ìyá rẹ̀ ni àti òun ahmadu tijani wọ́n làwọn kò mí ọlọ́wọ́ bá wọ́n láì nìsí sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó fẹ́ rinlẹ̀ sọ eléyìí báyìí láti ibi àpékọ muhammadiya ni wọ́n ti mú nǹkan yìí wọ́n ti gbé e sórí àwọn ṣéhùn ọ̀rẹ́ náà ní ni pé nǹkan tí búsórí tó ń ṣe yìí ìsí àfihàn ìmọ̀ kọ̀kọ̀ fún anábì sallallahu alayhi wa sallam nìyẹn àti wípé ìbéèrè nípa anábì sallallahu alayhi wa sallam òun ló ní kápá lórí ayé òun ló dẹ̀ da gbogbo tó wà ń bákan náà ìsádi anábì sallallahu alayhi sallam kó o níbi wàhálà ìsádi anábì sallallahu alayhi sallam kó lanu kó wàhálà ní nǹkan yìí àti ìmọ̀ràn kan nabi sallallahu alaihi wasallam wípé kó gbé wàhálà kó bóni ẹ́ òun ni gbogbo nǹkan tí bó sọ yìí tó gbé ilẹ̀ fún anabi sallallahu alaihi wasallam yìí eléyìí dẹ̀ ní nínú àwọn nǹkan ẹ̀ta òun náà nìkan yìí jẹ́ fún ọlọ́wọ́ bá. náà tòkátó wá sàlàyé nípa nǹkan tí ọ̀rọ̀ yìí tó kó sínú dáadáa àti àwọn tó fẹ́ máa dìkẹ́ ọ̀rọ̀ tí bú sórí sọ yìí ara wọn kan náà oníṣúfí tó fẹ́ máa dìbẹ́ yẹ pé ṣàfáà ni etí bú sórí gbà lérò mi báyìí òun náà ni ìwà ìsìpẹ̀ látọ̀dọ̀ ànábì kì ṣe wípọ́ sórí pa ànábì ọ̀la o kì ṣe sọ ni pé ànábì ni ó sìpẹ̀ o so pé ṣàfáà ló ń sọ tẹ̀sí mọ́ pé ṣàfáà kásìpẹ̀ àwọn múmi ní kò ìyàrá ọjọ́ ọlọ́wọ́ bá ní kíra yọ̀ǹda rẹ̀ fáwọn nàbì wọ́n ní ṣàfà ní wí so àwọn ìdáàbòbò tí wọ́n ṣe fọ́rọ̀ yìí àti àwọn ẹ̀rí wọn tó gbára lé láti ṣe dáàbò fọ́rọ̀ yìí inshallah á padà mú wá á dẹ̀ sọ èsì lórí ẹ̀ tí ọ̀rọ̀ yìí tèmi ní ṣàfáà rárá tí èmi ṣe wípé ètò túmọ̀ sí ni pé ààbò ṣe wá ṣàfáà ní tí kìí bá ṣe wípé ó ṣe ìṣègọ́ta ó ń wá ìsájí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé kánábì gbé yàkó fóun ni kìí ṣe wípé ó ń tọrọ lọ́dọ̀ ànábì pé kí ànábì sì ọba lọ́dọ̀ ọlọ́wọ́ bá kọ́ bal ó ń sọ wípé kánábì sallallahu alaihi wasallam dáàbò bò ń fóun bí ìyá ni ó ń ànábì bí wàhálà ni pé inú nǹkan táwọn ọkọ sàlàyé lálẹ́ yìí ká lè mú àwọn nǹkan yìí ní ẹyọ kọ̀ọ̀kan kó lè bàyè dáadáa ó ní pé ìsàfihànlẹ̀ ìnímọ̀ kọ̀kọ̀ fún anabi sallallahu alaihi wasallam tó tó rinlẹ̀ nínú kọ̀sídà bóṣórí nínú orin tí bóṣórí kọ yìí tó pè ní bórídà yìí ìsàfihànlẹ̀ ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ fún anabi kí làwọn ẹ̀rí tó takò wípé anabi sallallahu alaihi wasallam kọ́ òun kò nímọ̀ ó ní àwọn nǹkan tásáré sì gbéyàwó lálẹ́ yìí ká tó lọ síbi ṣàfáà àti ọ̀rọ̀ ìsìnkọ́ta tí a bá lọ wọlé sọ́rọ́tò jìn àyà twenty six twenty seven àwọn tí wọ́n máa ń wá ìsájì lọ àtọ́ máa ń fi ìmọ̀ ìkọ̀kọ̀rin lẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àbí fún àwọn wòlíì wọn àbí fún àwọn ṣéhù wọn wọ́n máa lo àyà kan nínú sọ́rọ́tò jìn aya twenty six twenty seven kí láyà náà ọlọ́run bá ní ayájú mi wọ̀nyí ọlọ́run bá lọ́ba tó nímọ̀ nípa ìtọ́pamọ́ ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run bá lọ́ba tó nímọ̀ nípa rẹ̀ ayájú mi wọ̀nyí bí irú òròyìn ọlọ́run bá lọ́wọ́ òun lọ́ba ibi yìí àhàdà ọlọ́run bá òkè ọlọ́run bá ọlọ́run ọba àlejò ọlá kò kí ń sí ìmọ̀ kọ̀kọ́ rẹ̀ fẹ́ nìkan kẹ́rù ọ̀wọ́ ẹ̀dá ilẹ̀ mẹ́lẹ́sẹ̀ bọ́ọ̀bì rọ̀tún àyàfi àwọn tọ́lọ̀ọba àlejò ọlá tó bá yọnu sí nínú àwọn òjíṣẹ́ ọlọ́ọba so áyà yìí àwọn tó máa ń ṣe ìfiorílẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ fún ànábì àti àwọn ṣéwù wọn wọn máa lo áyà yìí ní ẹ̀rí nítorí pọ́lọ́ ọba àríkà sọ pé àárín mọ̀lọ́yì òun lọ́ba tó ní mẹ́kọ̀kọ̀ fàláyù zero àìlàhọ́ ìdí àṣàdà ọlọ́wọ́ ọba òjẹ̀ kí ń fún ìmọ̀ tó kí ń fún ẹnìkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ní ìmọ̀ kọ̀kọ̀ yìí ilà mànífà bọ́yọ̀ rọ̀sùn àyàfi àwọn tọ́lọ̀ ọba yọnu sínú àwọn òjíṣẹ́ nínú àwọn tọ́lọ̀ ọba àríkà yọnu sínú àwọn òjíṣẹ́ lànàbí tó a jẹ́ pé ànábì ń kọ́ o ọlọ́wọ́ bá àlékẹ́ láti sá lẹ́tà pẹ̀lú kọ́nà ọba máa ń forí máa kọ̀kọ̀ torí kọ́nà ọba àlékẹ́ lálóhùn òkè ń fẹ́ nìkankan àyàfi àwọn tó ń bá yọrí sínú àwọn òjíṣẹ́ tó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá fún ànábì mọ̀ wípé wàá máa lu àyà yìí bẹ́ẹ̀. ṣé táyà yìí a bá lọ wo Erik pé àyà tí mo yìí verse twenty six àbí twenty six twenty seven ni kà àyà yẹn náà tábà wò láti twenty five a rí wípé nǹkan tí ń sọ kọ́ ni wọ́n ń sọ. nǹkan tí ń sọ ní àti twenty five títí ń bọ̀ ó tako nǹkan táwọn ń tún ní twenty six yìí kí ló wọ́n twenty five náà. kàwé wí láti twenty five ọlọ́ọ̀bá ní ànábì kúl in adri àkọ̀ríbù máa tu ẹ̀dùn àmì yóò jàlù lahu rabbi amada ọlọ́ọ̀bá ní ìrìn ànábì sallallahu alaihi wasallam máa sọ fún àwọn umma rẹ̀ máa sọ fún àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ tí wọ́n nígbàgbọ́ sí ìrìn ànábì sallallahu alaihi wasallam ìrìn máa sọ fún àwọn ọ̀sẹ́bọ yìí wípé in adèrí akọ̀ríbù máa tu àdùn èmi ànábì ò nímọ̀ nípa wípé ṣé ìyà tí ọlọ́wọ́ bá tó ṣe àdéhùn fún yín kó o fi jẹ ṣé ìyà yẹn tó súnmọ́ ni àmìyájá àríláwò rabbi amada àbí ọlọ́wọ́ bá lékẹ́lá ó fi àsìkò tó gò sí ìyà yẹn ìnímọ̀ nípa rẹ̀ ẹnu tọ́lọ́wọ́ bá lékẹ́lá tó ṣàlàyé fún mi kí n sọ fún yín ni pé òun ó fi ìyà jẹ lórí ẹbọ tẹ́ ń ṣe yìí òun fi ìyà jẹ yín lórí kẹfìrí tẹ́ ń ṣe yìí ṣùgbọ́n yà nẹ́bí máa sọ fún ọ yí pé in adri aqaribu ma tu'adun èmi ò mọ̀ bóyá àdéhùn ìyàtọ̀ lọ́wọ́ bá àlékẹ́ láti fún yín yẹn bóyá nǹkan tó súnmọ́ ni bóyá àdéhùn yẹn bóyá yàyẹ súnmọ́ ni àmì yẹn jẹ́ àmì láwùrọ̀ bíi amada àbí ọlọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ fi àsìkò tó gbòsí yẹn kí ni ànábì sallallahu alaihi wasallam kó wò ṣe yìí olóhùn ò nímọ̀ nípa ìyà àsìkò tí ìyà tọ́lọ̀ ọba àlejò láti yọ sọ̀kalẹ̀ lé àwọn kẹfìrí lórí àsìkò tí ìyà yọ sọ̀kalẹ̀ wọn ọmọ bóyá súnmọ́ àbójìnà ìmọ̀ wo nìyẹn ìmọ̀ kọ̀kọ̀ lànàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ bá ní kárẹ́bì máa sọ fún àwọn àdúgbò rẹ̀ àwọn kẹfìrí wípé òun ò nímọ̀ nípa ìgbà wo nìyà yọ jẹ́ tó bá yẹ pé ànábì sallallahu alaihi wasallam bá ní máa kọ̀kọ̀ ni ṣé kò yẹ kó mọ ìgbà tí ìyá ọlọ́run bá àlékẹ́ láàyè ọ̀sọ̀ kalẹ̀ nítorí pé nínú mọ̀ náà ni ṣùgbọ́n sọ̀rọ̀ bá àlékẹ́ àfi pamọ́ ànábì wá ń jẹ́ pé pé òun ò ní mọ̀ nípa rẹ̀ torí pé ọlọ́run bá àlékẹ́ fi ìmọ̀ rẹ̀ pamọ́ ọlọ́run bá òfin hàn wo ìgbà wo ni yàyọ́ ṣẹlẹ̀ ìgbà wo ni yàyọ́ jẹ́ àwọn kèfèrí ṣé ìyá yẹn ó súnmọ́ ni àbójìnà wọn ọ̀mọ́ ṣùgbọ́n òun mọ̀ eré tọ́lọ̀ bá àlékẹ́ fẹ́rẹ́ tí òun tó ń kó sọ fún yín pé ọlọ́run bó fìyà jẹ yín dé ọwọ́ ni alimul ghaib ọlọ́wọ́ ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ nìkan ló mọ nǹkan yìí ọlọ́wọ́ ọba tó yẹ pé nínú òòyìn ẹ̀ ni pé ó nímọ̀ nípa kọ̀kọ̀ òun ló mọ̀ nípa kọ̀kọ̀ òun ló mọ̀ ní òun ni ó mọ nǹkan yìí alimul ghaib fala yuzhiru ala ghaibihi ahada. ọlọ́run bá àlejò wá kí n fi ìmọ̀ kọ̀kọ́ rẹ̀ kò kí fi mọ ẹ̀rìn kankan náà wọ ẹ̀dá rẹ̀ àyàfà àwọn tọ́lọ̀ bá àlejò bá sà lẹ́sà nínú àwọn òjíṣẹ́ àwọn ọlọ́run bá àlejò ń fi mọ̀ àwọn nínú ìmọ̀ yìí tọ́lọ̀ bá bá fẹ́ fi ìmọ̀ yìí mọ̀ wọ́n tọ́lọ̀ bá bá ń sọ ìmọ̀ yìí kalẹ̀ láti sẹ́mà ọlọ́run bá àwọn màláíkà kan wà wájú iwájú nǹkan náà àti lẹ́yìn rẹ̀ tó mọ̀ sọ nítorí pé nígbà tí ọ̀rọ̀ yẹn bá ń bọ̀ wá sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run bá kí àwọn àlìjẹ̀lú tí máa ń jí ọ̀rọ̀ gbọ́ ká má máa lọ jí ọ̀rọ̀ yẹn gbọ́ ká má lọ sọ fáwọn babaláwo wọn. tọ́ba tí ọ̀rọ̀ yẹn gbọ́ tọ́ba tí ọlọ́run iṣẹ́ tọ́lọ́ tọ́lọ́ ń fẹ́ kọ́rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ yẹn ò ní ṣe mọ́ nítorí pé kí ni nǹkan tọ́lọ́ balẹ̀ kẹfẹ́ káwọn ọ̀rọ̀ yẹn ṣe àwọn apá kan ìmọ̀ ẹ̀kọ̀kọ̀ tọ́lọ́ balẹ̀ kẹfẹ́ ló fi ń ma wà nẹ́bí ọlọ́ọ̀ba kí ni àwọn nǹkan tọ́lọ́ bá fẹ́ kó ṣe ọlọ́ọ̀ba lè gbàgbé pé ṣiṣẹ́ wípé kí á lè bá a mọ̀ wípé ọlọ́ọ̀ba lọ́rọ̀ wọn nítorí pé tí èyí bá ń sọ ọlọ́ọ̀ba lọ́rọ̀ wọn ni àwọn ìmọ̀ yìí báwo ni wọ́n ti mọ̀ tí ìbá ti kọ́ ọlọ́ọ̀ba àlejò wọn ṣàlàyé fún wọn. tó ìmọ̀ yìí tó yẹ pé kò sẹ́nì kankan ní ẹ̀dá tó lè mọ̀ àyàfi àwọn tọ́lọ́ọ̀ba bá rán òun ló ń túmọ̀ sí wípé ọlọ́ọ̀bá tó rán wọn ló ń fún wọn nímọ̀ yìí ó túmọ̀ sí wípé ìmọ̀ yẹn látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti wá ó túmọ̀ sí pé Quran àtọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti wá ó sì túmọ̀ sí pé wọ̀nyí ẹni ẹ̀sà ni wọ́n tọ́lọ́ọ̀bá rán níṣẹ́ torí fún wọn láwọn ọmọ kankan àwọn ẹ̀dá yòókù tí ó túmọ̀ sí pé àwọn yàtọ̀ sí àwọn ẹ̀dá lásán àwọn dẹ̀ ní wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ba wọ́n sì ń gba iṣẹ́ látọ̀dọ̀ nítorí pé ẹlòmíì lẹ́yìn wọn ò lè nímọ̀ yẹn àyàfi àwọn tí ọlọ́run bá ní kí lásán lẹ́sà irú àwọn ọmọ wa ni. ní ọlọ́run bá ní kí lásán fi ń ma wà nẹ́bí ọlọ́run bá kó lè bá jẹ́ àmì ìjà nẹ́bí ọlọ́run bá wọn. òun ni irú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam àtàwọn ànábì ọlọ́run bá máa ń sọ nípa àwọn ìró nípa àwọn ìró tó ti kọjá lọ síwájú kí wọ́n tó délé ayé ẹ wo àwọn ìró tí anabi sallallahu alaihi wasallam fún wa nípa bí ọlọ́wọ́ bá àlejò láti dá anabi adam aleyhi salatu wasalam àti ìfàǹfà tó tẹ̀lé láàrin àwọn màláìka nígbà tó lọ́wọ́ àlejò láti dá anabi adam ẹ̀rí wípé nǹkan yẹn kò ṣẹṣẹ́jú anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá òde tí ìdá nígbà yẹn ìmọ̀ kọ̀kọ̀ ní nǹkan yẹn jẹ́ nǹkan tó pamọ́ fún gbogbo èèyàn ni ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam sọ ìfọ́síwẹ́wẹ́ ìmọ̀ náà irú àwọn báyìí lọ́lọ́wọ́ bá lè kíyàmọ́ ti ń mọ̀ wọn bẹ́ẹ̀ náà ni àwọn tafasil àwọn ìkọ́síwẹ́wẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ànábì ọlọ́ọ̀bá tó ti kọjá ẹgẹ́ bí ànábì Musa ni alayhi salatu wassalam ẹgẹ́ bí ànábì Isa ni alayhi salatu wassalam ìtàn ànábì Ibrahim nífọ̀síwẹ́wẹ́ gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá tó ti kọjá lọ kódà àwọn sahabul kaf ànábì ọmọ sọ̀tàn wọn ní ìfọ̀síwẹ́wẹ́ nítorí wípé ọlọ́run ọba àlejò ló ṣàlàyé ẹ̀fọ́ ànábì tó pé ànábì ò tí ì dáyé ọlọ́run ò tí ì dá lásìkò yìí pé nǹkan tó pamọ́ ẹni ọlọ́run ló fi rẹ̀ mọ́ kó lè bá àmọ́ dí rẹ̀ ń kó lè bá dí àmì ọba àlejò ló sọ̀rọ̀ kalẹ̀ fún. nítorí ẹ̀ láàyè mí náà nínú lànà nínú àwọn ọlọ́ọ̀bá ní àwọn ilé ìta ìjọba yẹn ti dà nẹ́bì nípa àwọn ẹ̀tàn yìí nípa àwọn ẹ̀tàn àwọn nẹ́bì ọlọ́ọ̀bá yìí min amba ilhoy nínú òwú àwọn ìmọ̀ kọ̀ọ̀kan ni nùhíhà ilé yìí àwọn ọlọ́ọ̀bá àlejò ẹ̀ láfi rẹ́sẹ̀ sí ọ. wàmẹ̀ tẹ̀lẹ́dẹ́ yìí ìdí ọlọ́ọ̀bá àlejò ẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn e, àwọn àwọn èèyàn ṣe fanfa lásìkò ànábì lásìkò ìyàwó Maryam ta lẹni tí ó tọ́jú Maryam ò sí ń bẹ̀ ń gbà yẹn pé èmi ní tọ́jú ẹ̀ èmi ní tọ́jú èmi màá gbà sọ́dọ̀ ò sí ń bẹ̀ ń gbà yẹn a lè sọ ìtàn rẹ̀ fún ọ gẹ́gẹ́ bí nǹkan ẹ̀ ṣe ṣẹlẹ̀ asọ̀tàn rẹ̀ fún lẹ́kùnrẹ́rẹ́ nígbà tó ò sí ń bẹ̀ nígbà tí ò ṣeṣe jù rẹ̀ ọlọ́run bá ní àwọn ìmọ̀ kọ̀kọ̀ òun làwọn ọlọ́run bá nìkan fi ránṣẹ́ sí ọ yìí kí ẹ lè bá a máa jẹ́ àmì wípé ọlọ́run bá lọ́rọ̀ ọṣẹ́ kó lè bá a máa jẹ́ àmì pé ọlọ́run bá ń fún ọ ní ìró láti sánmà eléyìí báyìí ni àwọn tọ́lọ́run bá nìkan lóore máa ń fún nínú àwọn nínú àwọn nǹkan tó pamọ́ nínú àwọn ìtàn àti àwọn nǹkan tó ti sọlẹ̀ ṣáájú síwájú kọ́ lọ́wọ́ àríkà tó dá àwọn ànábì sallallahu alaihi wasallam bákan náà ẹ máa rí àwọn ànábì ọlọ́ọ̀bá ń gbà mí tí ó máa ṣàlàyé fún wa pé tó bá di àsìkò kan o nǹkan báyìí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe wọ́pọ̀ sáyẹn lọ pé tọ́ba dàsìkò kan báyìí àyè àlùmọ̀ mi ẹ̀ ń rí nǹkan báyìí tọ́ba dàsìkò kan báyìí nǹkan báyìí ó pọ̀ tọ́ba dàsìkò kan báyìí tọ́ba dàsìkò báyìí nǹkan báyìí ó kéré gbogbo àwọn nǹkan táwọn ẹbí sọ nígbà yẹn àwọn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti ṣẹlẹ̀ lásìkò tí wà lónìí tá a ti fojú àwọn gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ọba ló ń fún wọn nírò nípa rẹ̀ wípé ẹ sọ fún àwọn àlùmọ̀ yìí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lásìkò yìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ tó bá di pé àsìkò tó bá di irú àsìkò báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó lè bá àmọ́ jẹ́ sí pé ọlọ́run ọba nìkan fi ń ṣe àmì ìjà nẹ́bí ọlọ́run ọba wọn ni. ṣùgbọ́n táwọn nẹ́bí ọlọ́run ọba yìí láti dá àmà fúnra wọn àbí tẹ bá bí wọ́n léèrè nípa nkẹ́kẹ́ tó pamọ́ tí wọ́n lè ṣàlàyé ẹ̀ wọ́n lè ṣàlàyé ẹ̀ rárá nítorí ẹ̀rọ jẹ́ sí pé nínú nǹkan tó jẹ́ kí ẹ yé wa dáadáa lẹ́yìn àwọn àyà tí wọ́n padà mú wáyé tí ó máa ṣàlàyé àwọn àyà tí ó ṣàlàyé àyà láwọn tí mo kà yìí nínú nǹkan tó jẹ́ kó yé wa dáadáa òun ni pé ìgbà tí Jibril alayhi nínú hadith ẹlẹ́ẹ̀kejì tó wà nínú al-arba'una an-nawawiyya tí wá ti mọ̀ yẹn nínú nǹkan tí jibril bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì ni pé ó ní akhbirni ani sáà èyí anábì fún mi ní èrò nípa àsìkò owó lọ́jọ́ gbé al-qiyamah jẹ́ àsìkò owó lọ́jọ́ gbé al-qiyamah dé èyí anábì fún mi ní èrò nípa rẹ̀ kí ni anábì sọ anábì mal mas'ulu anha bi a'lama min as-sa'i anábì ní ìntó ń béèrè nípa rẹ̀ yẹn ìmọ̀ ọjọ́ òlọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ó tó tó ń béèrè nípa rẹ̀ yẹn ìmọ̀ rẹ̀ kò sí ẹ̀dá kankan tó mọ̀ kódà ìmọ̀ rẹ̀ gan ìmọ̀ rẹ̀ tóbi ó sì kọjá tí ẹni tí ń béèrè yìí mọ̀ yẹn ni pé Jibril alayhi salatu wassalam ìwọ tó ń béèrè lọ́wọ́ mi gan ìmọ̀ rẹ̀ ìwọ gan mọ̀ ilé mi tí ò ń béèrè lọ́wọ́ rẹ̀ kò ní báyìí sí. anábìjẹ́ pé ìmọ̀ ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ìgbà wo ni ó ṣẹlẹ̀

pé antelidal amatu rabbataha òun náà ni kí ẹrúbìnrin kọ́ máa bí olówó rẹ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ Ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn àpẹẹrẹ táàrí nígbà tó yẹ gbẹ̀rẹ̀ fìyàmà ti tọ́ba súnmọ́ ṣùgbọ́n yìí mọ ijó òròjọ́ pé alkiyama jẹ gẹ́gẹ́ ẹnu sáyà ọlọ́ọ̀bà lọ́mọ ẹgẹ́ bá lọ́ọ̀bà ní káyé ìsàlàyé yẹn nínú sọ́ọ̀tù Luqman aya 34 ọlọ́ni inna Allaha indahu ilmu sáyà dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà ìmọ̀ nípa ìgbà wo lọ́jọ́ gbé àkìyàmọ́ òde ọlọ́run nìkan ló mọ̀ ẹnìkankan ò mọ̀ tó bá yẹ pa anabi sallallahu bá ma ìmọ̀ kọ̀ọ̀kan ni gẹ́gẹ́ bí àwọn oníṣubí jẹ́ fi ń rìnlẹ̀ fún anabi sallallahu alaihi kí ló dé tàbí ọmọ ìmọ̀ ọjọ́ òun àkìyàmọ́ òde. inna Allaha ọlọ́run ọba yìí dẹ̀ ní òun ni ọba tí máa ń sọ ìmọ̀ máa ń sọ òjò kalẹ̀ òun ló sì nímọ̀ nípa òjò tí ó rọ̀ àtòjò tí ò ní rọ̀ lójò dédé èkíkà wo lòjò jẹ́ ọlọ́run ọba nìkan lọ́mọ òjò tí ó rọ̀ lójúmọ́ kan iye èkíkà wo ni òjò tí ó bọ́ọ̀lẹ̀ ní sámà ọlọ́run nìkan lọ́mọ. wàyúlẹ̀ sí ọ̀gọ́ yìí wàyá ìlàmù ntí ń bẹ nínú okun ìyá tó lóyún obìnrin tó lóyún ntí ń bẹ nínú okun rẹ. nígbà tí ọba ti di ọmọ nígbà tó bá wà lóṣù kan ọkùnrin ní ọjẹ ni àbóbìnrin ọlọ́nìkan lọ́mọ àbí ta ló lè nímọ̀ nípa oyún tí ń bẹ nínú ọmọbìnrin ọkùnrin ní ọjẹ ni àbóbìnrin nígbà tó bá wà lóṣù kan kò sí ìmọ̀ náà láyé tó lè fi rinlẹ̀ irú ọmọ wo lọmọ yẹn jẹ́. ìgbà tó bá wà lóṣù méjì ọ̀sẹ́ni tó lè mọ̀rú ọmọ ìrọmọ yẹn jẹ́ ọkùnrin àbúbìnrin tó bá wà lóṣù mẹ́ta ọ̀sẹ́ni tó lè mọ irú ọmọ wo ló jẹ́ tó bá wà lóṣù mẹ́rin ẹ́ ọ̀sẹ́ni tó lè mọ̀rú ọmọ ìrọmọ náà jẹ́ àyàfi ìgbà tó bá tó lékún tó lọ́ba àríkà báyẹ̀ sí máa yọ àwọn ẹ̀yà ara yìí Nigba tó lọ́ba àlejò bá ń yọ àwọn ẹ̀yà ara wọ̀nyí náà ní si o tí ò tí ì sí irinṣẹ́ tó lè bá wa wo awọ tó bo ìpè sẹ́mi pé ọmọ tí ń bẹ nù kọ̀ pé tí ò jẹ́ bo ni o tá a bá sí àwọn yẹn kú o àmọ́ tó wà ní àbá nímọ̀ ọkùnrin náà bóbìnrin ni tó bá ti kọ́ ọmọ ti gbogbo àwọn ẹ̀yà ara rẹ̀ ọlọ́run ti tán wà àbá ìgbà tí ìmọ̀ ò tí ì débi wípé kárí nǹkan kan tó lè sí gàga nǹkan tí ń bẹnu okò yẹn fún wa kò sẹ́ni náà lásìkò yẹn tó lè mọ ti bẹnu okò gan títọ́ tí oyún ọkùnrin àbí lásìkò ọ̀nà wọlé lè bóyá oyún ti ń bẹnu obìnrin ọkùnrin làbóbìnrin lóbi jẹ́ sí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nípa tafsir pé wàyà ń nítorí pé bẹ̀ẹ̀kì láàrí yẹni pé níwòye sí àsìkò ìgbà tí àyà yẹn ń sọ̀kalẹ̀ tí ò sí sí ìmọ̀ tó lè sí gàgà ìtì ń bẹ́nu ikùn ìyá yẹn fún wa nígbà tí ọlọ́run bá ti yọ àwọn ẹ̀yà ara ara rẹ̀ tán nígbà yẹn kò sẹ́ni tó lè mọ̀ bóyá ọkùnrin àbóbìnrin lásìkò àwọn anábì sallallahu alaihi ṣùgbọ́n lásìkò tí wọ́n ń sìn tí ọlọ́run bá lè irinṣẹ́ kan ti ń bẹ̀ ń sìn pé n tó bo a lè rí ṣùgbọ́n ní àsìkò ìgbà tí ọmọ yìí ọba àlejòrán ọba ti yọ àwọn ẹ̀yà ara rẹ̀ nígbà tó wà lóṣù kan kò sí irinṣẹ́ náà tá a lè fi ọkùnrin náà jẹ́ àbúbẹ̀rẹ̀ ó ní dàbí òun bẹ̀ lọ́mà irinṣẹ́ kan láti àsìkò yẹn títí dòní tọ́jọ́ gbọ́dọ̀ kí á mọ̀ ó fi dé ọmọ tí ń bẹ lóko yẹn olóríire ní ọ̀jẹ̀ ni olórí ibú ní ọ̀jẹ̀ ni ọlọ́rẹ̀ kan lọ́mà. àyẹ̀wò ẹ̀kọ́ ni kò sí lóde tó lè sọ fún wa pé ọmọ tí ń bẹ lóko yìí o pírẹsidẹ́ǹtì ní ọ̀jẹ̀ fún bí àpẹẹrẹ. ẹ kìí ṣe yẹn ni wọ́n ń pè ní definition olo kìí ṣe yẹn ni tí mo lórí nínú àgbọ́yẹ̀sìn ọlọ́ọ̀bá ìtàn pẹ̀lú orí òun náà ni ṣé mùsùlùmí lọ́mọ yẹn ọ̀jẹ̀ ni àbí kèfèrí ṣùgbọ́n náà nǹkan tí yóò sábà máa ń wọ làákàyè tiwa jùlọ ọmọ yẹn irú kí ni ó dà láyé kọ̀tẹ́ni tó lè mọ̀ kò dẹ̀ sírí tẹ́ tó lè mọ̀ láyé àyàfọ́ náà ọba nìkan kódà Nábì sallallahu alaihi wasallam mọ̀ lùmọ́. bákan náà ọmọ yìí á bí ni a bí ni kò sírí tẹ́ka tó lè sọ fún wa bẹ́ẹ̀ pé ọmọ yìí oyún yìí kò sọ́gbà tó lè dá sí ó kò sọ́gbọ́n tó lè dá sí òun níbi kò sẹ́ni kankan tó lè mọ̀ àyàfọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ bóyá oyún yẹn padà bàjẹ́ ni àbí wàá padà bí lọ́mọ. wàyà ilẹ̀ mọ́fìlì arsham ọlọ́wọ́ bá nìkan lọ́mọ. bákan náà wàyà ilẹ̀ mọ́fìlì arsham ọlọ́wọ́ bá nìkan lọ́mọ. irú ọmọ tó wà ní okùn ìyá yìí bóyá yóò pé oṣù mẹ́ta ni àbí kò ní kóṣù mẹ́ta kó tó wáyé ọlọ́wọ́ bá nìkan lọ́mọ wọ́n tẹ́lẹ̀ ní nọ́ọ̀sùn ìbò họ́dà kò dẹ̀ sí ẹ̀mí kẹtọ́ máa ń tí ó pè lọ́la nǹkan tá a fẹ́ ṣe òun là máa ń plan pé tí mo fẹ́ ṣe lọ́la rèé ṣùgbọ́n ṣé nǹkan yẹn ká padà ṣe àbí nǹkan míì kò sẹ́ni tọ́mọ̀ àmọ́ mọ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe lọ́la ṣùgbọ́n nǹkan yẹn ó wá lè lọ́la ẹ̀kọ́ jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan míì tá a padà máa ṣe kí máa ń ṣẹlẹ̀ àbí òfin ṣẹlẹ̀ tó pé èròǹgbà wa ó má ṣe déédéé tọ́lọ́ ọba ó lè má ṣe déédéé tọ́lọ́ ọba ti pè púpá ṣe lọ́la ìta ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́la àkọsẹ́ni tọ́mọ̀ àkànpláàni. wà máa tẹ́lẹ̀ iná sùn bí ayé arúgbó ìtàmú kò dẹ̀ sí ẹni tọ́mọ bí tí ó kù sí. kò sí ẹni náà láyé tó nímọ̀ nípa pé ibi tí màá kú sí lélẹ̀ ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa rẹ̀ so ọlọ́wọ́ bá lẹ́jọ́ ẹjọ́ pẹ̀lú abẹ́ pé inna Allaha indahu ilmu sa'a ìmọ̀ yìí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá nìkan lọ́wọ́ kò sí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ìṣòro dọ̀kan kan náà wẹ̀dá. bákan náà nínú gbọ́dọ̀ nínú àwọn ẹ̀rí tó jẹ́ pé wáyé pé kò sí ẹnìkankan tó nímọ̀ kọ̀kọ̀ àfọlọ́wọ́ bá nìkan òun náà ni aya tó wà nínú suratul Naml aya sixty five nínú suratul Naml ọlọ́ba ní kúl ilé ànábì máa sọ fún wa yí pé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún ọ yí pé láyé àìlá mọ́ fi samawati wal ard gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà tilẹ̀ kọ̀tẹ́nì kankan tó ma al-ghaib nínú wọn àyàfi Allahu subhanahu wa ta'ala nìkan qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah àlẹ́bí tó máa pé kò sí ẹ̀dá kankan ní sánmà àti nílẹ̀ tó nímọ̀ nípa àkọ́kọ́ àfọlọ́ọ̀ba kò ní báyìí so ọlọ́ọ̀ba ànábì lọ́lọ́ọ̀ba rántí wa bí kò mọ sọ̀rọ̀ nǹkan yìí tó bá jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam bá mọ ìmọ̀ kọ̀ọ̀kan ni ànábì ọlọ́ọ̀ba àlekẹ́lẹ́ ọba ti sọ fún bẹ́ẹ̀ ibẹ̀ kọ́ sọ fún wa báyẹn ìtọ́lọ́ọ̀ba ọba ní kọ́ sọ fún wa ni pé àyàfi ọlọ́ọ̀ba àtànábì ọlọ́ọ̀ba ní illallah ọlọ́ọ̀ba nìkan àyàfi ọlọ́ọ̀ba nìkan lọ́mọ lẹ́yìn ọlọ́run kò sí ẹ̀dá kankan tọ́mọ náà tó bá yẹ pé ànábì náà bá mọ̀ ẹ́ ni ọlọ́ọ̀ba ní kánábì ti kó pé àyàfi ọlọ́ọ̀ba àtèmi ànábì àyà yìí wà nínú sọ́ọ̀tù náà bákan náà nínú àwọn ẹ̀rí tàbí tún tí a fi tí a fi ṣe ìparí lálẹ́ yìí pẹ̀lú gbọ́nà ọba insha Allah ta'ala àpàrà tó máa tẹ̀síwájú tí wọ́n rí pọ̀ gidi gan tí mo fẹ́ gbìyànjú àti sàlàyé fún wa tó ń ṣàlàyé nípa wípé anabi sallallahu alaihi wasallam onímọ̀ nípa kọ̀kọ̀ ọlọ́run ọba nìkan lọ́mọ. nínú àwọn ẹ̀rí tó rí bẹ́ẹ̀ òun náà ni aya tó wà nínú suratul nisa aya one thirteen nínú suratul nisa. ọlọ́ni wà lawla fadlullahi alayka wa rahmatuhu. ọlọ́run wá ní tí bá ṣe ọlá ọlọ́run ọba lórí rẹ̀ anabi sallallahu alaihi wasallam àti kẹrẹ̀ ọlọ́run bá ní àwọn apá kan nínú àwọn kèfèrí wọ́n ti gbèrò láti sọ èrè ànábì sallallahu alaihi wasallam kó lójú ọ̀nà ọlọ́run bá wọ́n ti gbèrò láti kó sínú bá wọn wọ́n fẹ́ sọ ẹ́ lò tí kèé bá ṣe wípé àwọn ọlọ́run bá àlíkẹ́lá ọlá àwọn ọlọ́run bá ti ń bẹ lórí rẹ̀ àti ìkẹ́ àwọn ọlọ́run bá ní ní ọ̀fírí ọ̀sọ̀nù àwọn ọlọ́wọ́ bá àlékẹ́ láwọn fi ọ́lẹ̀ láì dáàbòbò wọn àfi rí ọ̀sọ́nù wọn bá ti sọ ẹ́lò wọ́n máa ń yóò di lúnà ilà àǹfùsàhù ọlọ́ni wọn à lè sọnù àyàfẹ̀mí ara wọn wọn à lè kó sọnù báyìí rẹ ànábì sallallahu alaihi wọn à sì lè kó sọnù bẹ́ẹ̀ kankan ju ẹ̀mí ara wọn lọ. ọlọ́ni wọ́n máa yọ ọlọ́ni bákan náà wọ́n lè kó ìnira báyìí ànẹ́bì rárá bó ti kó kéré ma ọlọ́ni wa anzala Allahu alayka al-kitaba wal-hikmata wa 'allamaka ma lam takun ta'lam ọlọ́ọ̀bá ní wa anzala Allahu alayka al-kitaba ọlọ́ọ̀bá àlékẹ́lá wa sọ tíra kalẹ̀ fún rẹ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam wal fi súnnà sílẹ̀gbẹ̀ẹ́ ọlọ́wọ́ bá sọ alukur'an àti sunna ọlọ́wọ́ bá sọ méjèèjì kalẹ̀ fún rẹ̀ ànábì má bàa sọnù àwọn méjèèjì ló máa tẹ̀lé tí àwọn kèfèrí òfin ní ọsọnù àwọn méjèèjì lọ́wọ́ bá àlékẹ́ láti ṣe àánú àti kẹ́ lérí àdẹ́bì lórí tí òfin ní sọnù tí wọ́n bá ti ń tẹ̀lé wọn. وعلمك ما لم ọba dẹ̀ fi mọ èrè ànábì ìtìrì ànábì ọba rìn pé ò lọ́wọ́ ọba àlékelá fi ń kọ́ ní àwọn nǹkan kan tí ó mọ̀ kódà gbogbo àwọn òfin ọlọ́wọ́ báyìí gbogbo àwọn òfin tánàbí mú wáyà òfin ẹ̀sìn ìsìláàmù yìí tánàbí mà tẹ́lẹ̀ ní kọ́nà ọba àlékelá tó fi mà ní. lórí jẹ́ pé nínú àyà mi nínú sọ́ọ̀tù dúhà wa wajadaka dallan fahada síwájú kọ́nà ọba àlékelá tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ọlọ́wọ́ ọba àlékelá ọ ní àárín ọlẹ́ni tí ò ní mọ̀ nípa kíra ọlọ́ọ̀ba àárí ọ̀rẹ́ ni tí ò nímọ̀ nípa òfin ọlọ́ọ̀ba fàhádà àwọn ọlọ́ọ̀ba àdékẹ́ wá fọ̀nà mọ́ pẹ̀lú pàṣẹ olójì sí ọlọ́ọ̀ba adẹ̀ fi ìmọ̀ yìí àfi mọ̀ ọkọ̀ ọmọ sàlàyé fàyè. gbogbo àwọn nǹkan yìí ànábì ò nímọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ tí kèé bá ti kọ́lọ́ọ̀ba bá ń kò ní báyìí nìsí ẹ̀rí wípé ọlọ́run bá nìkí ọba ti máa ṣe ná fi yù mí báyìí ọlọ́run bá ti máa ṣe gbé kúrò fún ànábì wípé ànábì ò nímọ̀ nígbà ọlọ́run bá nìkí ọba kọ̀ wàkàrà fọ́gbọ̀n lọ́yà àríkà àbímọ̀ ọlọ́run bá ní ọlá ọlá ọwọ́ ọlọ́run bá lórí rẹ̀ jẹ̀rẹ̀ ọlá tó tóbi ni ọlá ọlọ́run bá lórí ànábì sallallahu alaihi so inshallah ta'ala ibi náà ni aláǹfààní àti dúró sí lálẹ́ yìí a padà tó máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ lórí àwọn ẹ̀rí tí ọlọ́ọ̀bà àlégá fi ń rinlẹ̀ nípa wípé kódà tí ìbá ti kọ́ ní sọ ànábì ò lè dáàbò bora rẹ̀ kódà nu àyà mi yàtọ̀ fún eléyìí báyìí ọlọ́ọ̀bá ní eré ànábì ti súnmọ́ ó ti sọ ẹ́ tí kìí bá ṣe báwọn ọlọ́wọ́ bá nìkan bá fi ọ̀rìn lẹ́ni. ẹ ọlọ́wọ́ bá nìkan sọ yìí pé eré ànábì sallallahu alaihi wasallam walaula an sabbatnak tí kìí bá ṣe báwọn ọlọ́wọ́ bá labá fi ẹsẹ̀ rẹ̀ rìn lẹ́ni. ọlọ́wọ́ bá ní laqad kunta tarkanu ilayhim shay'an qalila eré ànábì gan ojú fẹ́ máa fi sọ́dọ̀ wọn díẹ̀ díẹ̀ nítorí pé àwọn wọ̀nyí ànábì ti fẹ́ máa gbàtẹ̀jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn ànábì ti fẹ́ máa fi sọ́dọ̀ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ wà láwùlà ansa batnak tí kìí bá ṣe fáwọn ọlọ́wọ́ bá nìkan lábá fi ẹsẹ̀ rẹ rinlẹ̀ rọgbọ̀n ọba sọnù táwọn ọlọ́wọ́ bá dá ọ̀dára rẹ ni tí ìbá ṣe fáwọn ọlọ́wọ́ bá nìkan bá ń protect yẹ tí ìdáyẹ̀pá máa ń sọ ẹ̀. sọ ànábì sọlọ́ sọlọ́m tó yẹ ike gan kò ríra rẹ̀ dáàbòbò tí kìí bá ṣe fáwọn ọlọ́wọ́ bá nìkan lábá ń dáàbòbò ìdíwọ́lọ́wọ́ wọn ń sáàdì kíkọ́ dáàbòbò òye bá níbi tó anábì sallallahu alaihi wasallam ní kápá kankan lórí ara rẹ̀ tí kìí bá ṣe tọ́lọ̀ bá àdìgá bá ṣe kìíní tọ́lọ̀ bá àdìgá bá ṣe fún àwọn èrí pọ̀ gidi gan inshallah tápàdà mẹ́mú wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí lórí wípé anabi sallallahu alaihi wasallam kọ kò nímọ̀ kọ̀kọ̀ bí àwọn oníṣúbí jẹ́ fẹ́rẹ̀ lẹ̀ fún anabi sallallahu alaihi wasallam yẹn kò nímọ̀ nípa rẹ̀ bal ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa ilé ìbáyìí so a gbọ́dọ̀ fi nǹkan yìí a gbọ́dọ̀ fún ilẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìṣe báyìí kọ́ nínú ìtayọ àlà nípa ìròyìn anabi sallallahu alaihi wasallam ni bákan náà ìgbé anabi sallallahu alaihi wasallam sípò ọlọ́run ọba ni abẹ́lẹ́ ọba àdìkẹ́lá kọ́lọ́n kí ó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n má jẹ́ kí á sọnù abẹ́lẹ́ ọba àwọn tí wọ́n wà lórí irú àwọn irú àwọn àdìsọ́kà báyìí àti irú àwọn ànú yìí kọ́lọ́bà àríkẹ́lá kó dákun kí ọba fi ọ̀nà máa ẹni kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ la ilaha illallah ṣetán tí ó máa ń dààmú yàn tí yóò kí n fi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá yé gẹ́gẹ́ ká gbọ́ yé tí yóò jẹ́ kí lé ń dúró dédé mú ẹ̀sìn ọlọ́wọ́ bá abẹ́lọ́wọ́ bá yé gẹ́gẹ́ kọ́lọ́n kó yá yà wá kọ́lọ́n kó yá yà àwọn náà ọ̀rọ̀ la ilaha illallah ọlọ́wọ́ mẹ́jì kó ní kápá lórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ la ilaha illallah inshallah ta'ala so a gbà fi sabilillah gẹ́gẹ́ bí a ṣe máa ń so kí ọlọ́wà ní kára kí ọ̀sán ìkọ̀kan wa ní ẹ̀sán kọlọ́wà kọ́ mọ́ dùn wáyé ládàá rẹ̀ أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا